kọ́sẹ̀ tó mi ní ṣe tẹ̀sán ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbogbo kan tá a máa ń polówó fún yín a máa ń polówó Orísun estate a máa ń polówó uptown lounge uptown pé ẹ fẹ́ ṣayẹyẹ lọ́lọ́kan òjọ̀kan ẹ ní láti lọ sí island pé ẹ ibi tó rẹwà ibi tó da tẹ́lẹ̀ dúró sí tó yẹ pé ààbò tó dájú ó péye níbẹ̀ ẹ máa bọ̀ ní uptown ọ̀fadà lóríṣiríṣi oúnjẹ lọ́lọ́kọ̀ òjọ̀kan ó ti rẹwà ju pé kẹtì ẹ̀ máa wà lọ ẹ̀yin kẹtì ẹ wá tọ́ wa wò kẹ́yìn gan wa mọ̀ nǹkan tí mò ń sọ pé kẹ má rò bí àyìnkẹ́ ó ń ṣe kí ni òun dọ̀nù àwa ní nọmba fifty nine yàyà àbátan ní ọgbà bíbá Orísun estate òun náà dẹ̀ ṣì wà ń bẹ afẹ́kẹ́ má sí kọ́kọ́rọ́ kù ní kẹdùn nílẹ̀ ara yìí àwa nìbàdàn àwa nípọ̀ àwa ní ṣìmáwá fúnpẹ́ fẹ́rẹ̀ nínú Orísun estate ẹ pé gbọ́n nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yìí àlejò wa Margaret ẹlẹ́yinjú ẹgẹ́ tọ́lẹ̀ yọjú bí èmi báyìí <laughs> wọ́n ṣì wà nílé agodo àǹtí lọ́ọ̀lì mm. mo fẹ́ ní kẹ́ jó jó hmm. ó mi kẹ́ jó ṣé dandan ni mo gbọ́dọ̀ jó. ayé ah, gbọ́dọ̀ jó eh. ah, fídíò kan tẹ post nígbà tẹ wà lamẹ́ríkà sórí Instagram mhm. bẹ́ẹ̀ ṣe ń rò lélẹ̀ àwọn pé ẹ̀ ṣé lọ́lá Margaret náà lè jó tó yìí ẹ wá ń ṣe kókókó <laughs> kò sí problem tẹ́ bá fẹ́ kí n jó ẹ má tẹ̀fẹ́ ẹ má wọ̀rí kẹ́ tó lọ ó kẹ́ dárúkọ gbogbo àwọn tí ẹjọ́ fẹ́ wọ́wẹ́wọ́ tọ́jú obìnrin ní inú industry ìdọ̀rí sí bíọ́dọ̀ ọ̀kẹ́ owó ṣé kò sí àwọn ọkùnrin náà tẹ́jọ́ fẹ́ wọ́wẹ́ bẹ́yìn àbóbìnrin nìkan lẹ máa ń bá ṣe. of course ah, ọkùnrin náà pọ̀ tààjọ fẹ́ wọ́wọ́ àwọn ọ̀gá mi gbogbo wọn àwọn tààjọ jẹ́ eh, ẹgbẹ́ náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn mi lè máa dárúkọ wọ́n ṣáà pọ̀ bí Ṣẹ́gun Ògúngbè wà ń bẹ o ọ̀gá mi Mr. Latin o hmm. mi àti wọn náà close um, Fẹ́mi Adébáyọ̀ o um, eh, Ọdúnládé Adékọ́lá o ah, hmm. gbogbo wa àjọfẹ́wọ̀ wọ́ta máa ń sọ̀rọ̀ eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ló pọ̀ lóríṣiríṣi tí àjọ fẹ́wọ́ wọ́wọ́. ok àmọ́ tó bá sọ pé kẹrò lọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta gbà ó gan-an ni á ti tọ́dún mélòó tẹ́tí kò sínú iṣẹ́ yìí. àti tó fifteen years. fifteen years. yes. wow àmọ́ ṣé ẹ rò pé kẹ́yìn náà tẹ̀ ṣe fifteen years on ṣe torí ah, nǹkan tó dẹ̀ tún gbòde kan sí ni ẹ̀ tó bá tásìkò. èmi náà máa tó ṣe <laughs> two years on stage lórí sùn ẹ̀yin náà máa wà Yẹ́misí ah, ni my chair lady for the day. <laughs> kò sí problem kò sí problem so fifteen years wow mm-hmm. eh, ọjọ́ ọjọ́ yẹn náà ti pẹ́ díẹ̀ àmọ́ tó bá wá sọ pé ok òkìkí tó bá ń sọ fame and fortune ṣé Lọlá Margaret ṣé ó ti ní tó. ah mi ì ní tó wow kí lè tẹ sọ bẹ́ẹ̀. Ehm, hmm, mi ì tí ì ní òkìkí débi tí àwọn bàbá àti ìyá wa kan ní dé hmm. mi ì dẹ̀ tí ì ní owó débi tí àwọn bàbá àti ìyá kan nínú iṣẹ́ òṣèré yìí tán ni dé hmm. so mi ì tí ì ní débẹ̀ ẹ tí ì ní débẹ̀. Hmm. àmọ́ ah, ah, ah, tìrẹ ti lówó díẹ̀ náà. ẹyin náà sọ ẹyin náà yẹn bẹ́ẹ̀ náà ṣe sọ́ọ̀sì. náà mi fẹ́ pọ́n lé ní káwọn aráyé máa gbé mo ń bá yín fẹ́ jù kọ́mọ̀ ní ẹnu àyìnkẹ́ ti dùn jù. ẹyin náà sọ́ọ̀sì yẹn lẹ́yìn náà lówó díẹ̀. díẹ̀ yẹn ṣé díẹ̀ wà lówó. no díẹ̀ yẹn mo kàn bá yín fi gbá a ni <laughs> mo mọ nǹkan tí mi ò sọ. ẹni díẹ̀ kí n má lọ sọ̀rọ̀ dùn sí. ọmọ máa ṣe owó mi ní díẹ̀. àmì àtẹ̀mí náà ti bọ̀ olólùfẹ́ wa kó pọ̀ kó yapa ká má lè kà. <laughs> bẹ́ẹ̀ ni. <laughs> ok tó bá sọ pé eré tó tẹ kọ́kọ́ gbé Lọlá Margaret síta eré wo ni. n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ eré àmọ́ Bísọ́lá Láàánú ní àti ọwọ́ bàbá wa tó ti dolóògbé hmm. Alásàrè Ìṣọ̀lá Dúrójayé òun gangan ni ó gbẹ̀mí jáde. ẹ Alásàrè a ah, òkè mọ kọlọmbà fi ọrùn kẹ dáadáa àǹtí sọ lójú ń ṣe wá tutù jù báyìí kàn wù mí kan máa ní kẹ́ jó o. kò sí wàhálà ṣebí jó ni. Ah! <laughs> Mm. kò sí wàhálà. ó yá mo fẹ́ kọrin fún yín. Mhm. bèbí mi ṣó kọ́lọ̀ rẹ ah. ẹ kọjọba lọ́kì. wàhálà mi ní kọ́lọ̀. kọ́lọ̀ black rẹ wò ẹ dìde mo fẹ́ mo fẹ́ rí dìde ẹ jókòó gbogbo àwọn olólùfẹ́ yín bóyá kẹ́ lọ pé díje wa bó ṣe ṣe kẹ́ ra mi díẹ̀ no ẹ lórí Orísun àwọn ò ní díje àwa máa ṣe gbogbo ẹ̀ ó máa prem bóyá náà ó dìde. Hey, ijó ìyá. Ijó ìyá. Okay. Ìlú dà. Bèbí mi ṣó kọ́lọ̀ rẹ̀ ẹ́ kájọ máa rọ́ gígùn gígùn gígùn ẹ̀ mú rin ẹni ẹ́. Bèbí mi ṣó kọ́lọ̀ rẹ̀ ha kájọ máa rẹ̀ ẹ má bínú omi pàmpà kájọ máa lò gbà yí pẹ́ o gẹ́ngẹ́ jẹ̀jẹ̀ yìí à ẹ ṣe ẹ já sí ok mo ti dárí jù yín ẹ jókòó. ìjó yìí láàrin ó láàrin ó ládùn ó láàrin ok ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú gbogbo ìbéèrè wa ẹ tó bá wá sọ pé ẹni tí Lọlá Margaret tó fọkàn tán jù pé ẹni tẹ ní gbogbo ayé yín o tẹ fọkàn tán tẹ really trust ta ni ẹni yẹn. Hmm, àbúrò mi ni. àbúrò yín wow kí ló dé tó ṣe jábọ̀ rẹ̀ yín. Eh, ah, ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù lọ mo nífẹ̀ẹ́ gbọ́n mi náà o àmọ́ èmi àti ẹ̀ close ẹ mọ̀ pé nínú family èèyàn máa ń ní ẹni tó jẹ́ wípé òun ló nífẹ̀ẹ́ sí jù eh, ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù nìyẹn tí mo lè fọkàn tán just because èmi àti ẹ̀ are close. close àbúrò yín kí ló tẹ̀ dárúkọ mọ́ mi ah, torí wọn ò sí láyé. o mọ́mí náà mọ́mí náà sí láyé. <laughs> Eh, wow mọ́mí àti dádì kọ́nà bá a fi kẹrùn so àbúrò yín ni ẹ fọkàntọ́jú ní gbogbo tẹ fọkàntọ́ gidi tọ́ ẹ pé tọ́ bá tẹ̀ pé lọ́lá Margaret àbúrò ẹ ṣe nǹkan báyìí hmm, kò lè ṣe bẹ́ẹ̀ wow ok ẹ ṣe lọ́lá Margaret ṣe ẹ ti wà nílé ọkọ àbí ẹ ṣe single àbí. ẹ mi tí ì nílé ọkọ àmọ́ mò ń mò ń ṣèpalẹ̀mọ́. <laughs> ẹ ń ṣèpalẹ̀mọ́ lọ́wọ́ ṣèpalẹ̀mọ́ àti lọ sí <laughs> sílé ọkọ àwọn palẹ̀mọ́ ò lẹ ti wá ń ṣe báyìí báwo lẹ ṣe ń palẹ̀ yẹn mọ́ ẹ fáwa náà káwa náà lè mọ̀ torí tèmi náà bá máa lọ ilé ọkọ èmi náà lè máa ṣèpalẹ̀mọ́ kalẹ̀ ó yẹ fún mi ẹ á hint mi àdúrà yọyọyọ. ìpalẹ̀mọ́ tí mò ń sọ ni pé um, mi tí ì marry but mo ti léèyàn tí so ìpalẹ̀mọ́ tí mo mean not that pé a ti ready àti gbéṣu àti kíní kan lọ àbá ti ready àti so ìpalẹ̀mọ́ ti mo ṣe ìpalẹ̀mọ́ àti lọ. ó yẹ kẹ́yìn náà ti mọ̀ ìgbà tí ìpalẹ̀mọ́ yẹn máa over bí ah. ìgbà wo ni káwọn máa retí báyìí lọ́láwà girls is married. gbogbo ẹ̀ wà lọ́wọ́ ọlọ́run ó lè jọlá ó lè jọ tùnlá hmm. ó lè jẹ́ oṣù tá a fẹ́ lò tán yìí ó dẹ̀ lè jẹ́ next month so gbogbo ẹ̀ wà lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni wọlọ <laughs> Anzola bẹ ṣe wù mí yẹn mi mi ìfẹ́ fi taratara láìkí ọ ah. ẹ̀kan wò mí pé ọmọ yìí ọmọ yìí ọmọ yìí <laughs> ọmọ yìí ọmọ yìí ọmọ yìí ok ẹ yàtọ̀ sí ok ẹ ní ọ̀gá yín kan ló gbé eré Bísọ́lá Aláàánú eré tó gbé yín síta ṣé àwọn iṣẹ́ tó ti ti ọwọ́ yín jáde ṣé àwọn náà ti wà bí kò tí sí for now. mi mi understand ìbéèrè yẹn ṣé àwọn ẹ̀yin náà ti ṣeré síta tó jẹ́ mm-hmm. látọwọ́ yín mm-hmm. ó ti àwọn iṣẹ́ wo nìyẹn um, mo ti ṣe eré gbogbo fíìmù tí mo kọ́kọ́ ṣe nìyẹn okay. then um, the second one is um, ohun um, àfànàṣe okay. then the third one is um, ọmọ ọlọ́rọ̀. ọmọ ọlọ́rọ̀ hmm. ọmọ ọlọ́rọ̀ yẹn ti jáde àbí ó ṣẹ̀fẹ̀ jáde mẹ́tẹ̀ẹ̀ta ti jáde mẹ́tẹ̀ẹ̀ta ti jáde so ẹ ṣe ohun gbogbo ire gbogbo ohun àfànàṣe àti ọmọ ọlọ́rọ̀ iṣẹ́ mẹ́ta ló ti ti ọwọ́ mi jáde ọwọ́ yín jáde ok ẹ tó bá wá sọ pé àwọn tí ẹ̀yin náà ń wo àwòkọ́ṣe nínú iṣẹ́ yìí àwọn wo ni ẹ lè tọ́ka sí. ẹ àwọn tí mò ń wo àwòkọ́ṣe wọn màá kọ́kọ́ dárúkọ ọ̀gá mi because ìpìlẹ̀ uh, rere hmm. náà fi lélẹ̀ fún àwa ọmọọṣẹ́ wọn hmm. then um, màá dárúkọ Bukky Wright okay. màá tún dárúkọ Jokel Silva. Silva okay so àwọn tí mo ń wo àwòkọ́ṣe wọn nìyẹn tí mo rí pé wọ́n ti dàgbàsókè hmm. nínú iṣẹ́ yìí hmm. tí wọ́n dẹ̀ ní orúkọ dáadáa tí orúkọ wọn ò tí bàjẹ́. táwọn hmm. <laughs> torúkọ wọn ti bàjẹ́ wà ní industry. no mo kàn sọ ni orúkọ wọn ò bàjẹ́. ẹ ṣe sọ pé àwọn tó ní iṣẹ́ dáadáa sọ orúkọ wọn ò dẹ̀ tí bàjẹ́ ẹ sọ bàjẹ́ ẹ̀mí wa lókè o. àwọn kan orúkọ wọn ti bàjẹ́ ara o orúkọ wọn ò bàjẹ́ o àwọn tí mo nífẹ̀ẹ́ sí tí mo dẹ̀ máa ń kọ́ eh, àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan lára wọn ǹjẹ́ tẹ̀ tí ní ìmọ̀ràn kan tó yẹ pé bóyá láti kékeré lẹ ti ní o lèèyàn kan ti fún yín o tó yẹ pé di ìgbà tá a wà yìí ẹ dẹ̀ ń ìmọ̀ràn yẹn ẹ ṣì máa ń ẹ ṣì bẹ́ẹ̀ ni ìmọ̀ràn tí ìyá mi ti fún mi láti kékeré actually I had to be eighteen years nísìnyí tán ti kó so mo dẹ̀ ti dàgbà dáadáa mo ti ṣetán ní secondary school ngbà yẹn kó tó de pọ́n hmm. so àwọn ìmọ̀ràn tó ń fún mi ngbà yẹn hmm. mi fi jẹun ọwọ́ àlàáfíà mi ni mo tọ́jú ẹ̀ sí so àwọn yẹn ni mo ń múlò títí tí mo èmi náà fi dé ibi tí mo dé tèmi náà fi lè gba àwọn èèyàn nímọ̀ràn. ok ìmọ̀ràn tí mọ́mì fún yín yẹn èmi náà mm. fẹ́ mú <laughs> èmi náà lè fi sọ́wọ́ sí mi pé ókè o ṣe ẹ lọ́lá margaret ok ok ah ṣé ti wá rẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ lè sọ ìmọ̀ràn tí <laughs> ìmọ̀ràn tí mọ́mí gba yẹn ẹ máa sọ fáwa náà ẹ sọ fún mi káwọn aráàlú náà dẹ́ lè mọ̀ káwa náà lè rẹ mọ̀ ìmọ̀ràn ah ìmọ̀ràn ṣe pàtàkì gan-an ẹ̀yin náà mọ̀ <laughs> gbogbo ẹ̀yin lólùfẹ́ amúlérò pé ẹ̀ ń bá wa fi ọkọ̀ tọ̀ lọ ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká délé agbára à ń bọ̀.